الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته بد الله سبحانه وتعالى أترى في كتابه ما جاء محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى له ورجاله أتولى بالجسال الله الله الصحابة شجع في أول مدى النبي صلى الله عليه وسلم في جهد أدب القيامة الله سبحانه وتعالى أتولى ورجاله أتولى بالجسال كنت أخذين بطاعة يريد الله سبحانه وتعالى lórí ti ṣe ọjọ́ kẹtàlélógún nínú ṣọlọ́pàá ọdún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àtọ́gójì àti méje lẹ́gbàá tí a ní sọ̀rọ̀ àwọn ìmùsùlùm ṣèjúra láti mọ́ta lọ sí ìlú mọ̀dínà. ọ̀sẹ̀ síwájú pẹ̀lú àlàyé tí a ń bá rọ̀ àbí àlàyé tí wọ́n ti ń ṣe fún wa pọ̀ nínú sọ́wọ́tò nínú àsìkò ìsí ọlọ́ọ̀bá ìṣẹ́lá ti sọ̀rọ̀ nípa àwọn mùnáfíkì tó jẹ́ pé àkọ́kọ́ ayà nínú súrà náà òun náà ni ojú ìta ni mùnáfíkì fún wa pé àwọn náà ni àwọn tó jẹ́ pé sábà wá bá àníbíà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa sọ fún anabi pé àwọn jẹ́rìí ipe òjíṣẹ́ ọlọ́run ọba àdìsọ́lá anabi sọlá àdìsọ́lá ọlọ́run ọba àdìsọ́lá wa ní Allah subhanahu wa ta'ala máa pé òjíṣẹ́ òun náà ní anabi bákan náà ọlọ́run ọba àdìsọ́lá jẹ́rìí pé àwọn mùnàfi ti tẹ́ rí òun kò fúrọ́ ni wọ́n. tó eléyìí òun náà ní sọmárì àbí àwọn mùnàfi ti tẹ́ rí. ọlọ́ọ̀bá ti kẹ́lá sí ohun fún wọn àwọn sóra nínú ẹnu alukur'an tó jẹ́ pé wọ́n a máa fi dúdú sínú ohun àkùnkùn fún hàn síta ọlọ́ọ̀bá ti kẹ́lá ní wàyídà lẹ́kúnlẹ̀ dínà àmọ̀nú kọlu àmọ̀nà wàyídà kálẹ̀wò ilà ṣayàfínihìn kọlu ìnà máàkùn ìnàmá láṣìmọ̀ mọ̀tàzùrù ọlọ́ọ̀bà àdìsọ́lá ní àwọn ìnáfífì sábà pàdé àwọn mùmìnì qalu inna ma'akum tí wọ́n máa sọ náà ni pé àjọ wà ní ìtumọ̀ eléyìí ni pé islam wọ́n máa fi islam hàn síta ogun táwọn mùsùlùmí bá ń ṣe ọ̀nà làwọn náà máa ṣe ọ̀kọ́dà tí àsìkò ọ̀run bá tó àwọn náà ó dìde pẹ̀lú túláàsì pé káwọn náà lọ sí ẹ̀wọ̀n nítorí kí àgbéyé wọn wà tó ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ àwọn èèyàn wọn àwọn tó kú wọn láwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n fi bí wọ́n ti wà gẹ́gẹ́ hàn wọ́n sọ pé inna ma'akum àtijọ́ wà náà ni o ìtẹ́ẹ̀rí wa táà ń kírun pẹ̀lú wọn yẹn ìtẹ́ẹ̀rí wa táà ń jòkó sí wọn yẹn ní òtún àpá ti dára wọn o nahnu mustahzi'un àwọn tí wọ́n ni o so eléyìí òun ni ise àwọn mùnáfìkì òun náà ló fà tó fi ìdí àtọ́lọ̀ ọba àdékọ́lá ìyà tí ó fi jẹ́ ọdún àdékọ́ òbí àti ni pé ìgbàgbọ́ wọn pamọ́ tí tí wọ́n fi fáwọn èèyàn tí tòkẹ́tẹ̀ náà lọ́wọ́ bá adékẹ́ lóde tí wọ́n pamọ́ sínú pọ̀rọ̀ náà níjọ́ gbé dàlùkìyàmà inna al-munafiqina fi ad-darki al-asfali min an-nar ọlọ́wọ́ bá adékẹ́ lá ní ìsàlẹ̀sàlẹ̀ ẹnu al-jaza'u min jinsi al-amal ẹ̀sán tọ́lọ́wọ́ bá adékẹ́ lá kan wọ́n ó sì dé bí irú iṣẹ́ tí wọ́n ṣe àbí ọ̀rọ̀ àwọn munafiki bọ́rọ̀ wọn ṣe rí nù ẹ̀rí àwọn muna kèfèrí làwọn náà ìyàtọ̀ tó kàn wà láàrin wọn àtàwọn kèfèrí tí wọ́n gbé tí wọ́n hàn òun náà nípa àwọn tí wọ́n pamọ́ tí wọ́n náà ló fi naa jù àwọn náà ni wọ́n fi ń léwu jù fún àwọn mùsùlùmí mùsùlùmí ó ti dára dé wọn mùsùlùmí ó ti máa sọ àwọn ọ̀rọ̀ àṣírí pẹ̀lú wọn wọ́n ti máa jẹ́ kí wọ́n máa ìpalẹ̀mọ́ pa lórí àwọn kèfèrí wọn ò sí náà tó ń sára wọn wọn wà padà lọ lè bá àwọn èèyàn wọn lẹ́yìn wọn padà wọn lọ lè tó àti àwọn mùsùlùmí nígbà yá nàbí sallallahu alaihi wasallam nìfàkù bẹ̀rẹ̀ nígbà tí àwọn kèfèrè ò lágbára mọ́ ni nígbà tí wọ́n fi lágbára láti kó ìnira báwọn mùsùlùmí wọn ò sí wọn ò fi pamọ́ ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ bá àlejò láti ní kí anẹ́sọ̀lá wa lè òtẹ́lá ń tọ́lọ̀ wà lẹ́gbẹ̀rẹ́ ní o maka tó padà síbi mọ́kà òun náà ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọn ò lágbára tí wọn àbáyọ míì òun náà ni wọ́n ti wá sọ pé àwọn gba ìsìlámù ṣùgbọ́n wọ́n gba ìsìlámù nínú ẹ̀mí wọn. ọlọ́wọ́n bá àwọn amúnáfíkì yìí ọlọ́wọ́n bá àlejò ọlọ́ọ̀bá àdìjọlá júwe wọn fánàbí ó sì sorúkọ wọn Ànábì sallallahu alaihi wasallam òun náà wá sa ẹnìkan lẹ́sà nínú àwọn sọ̀hábà tó jẹ́ pé òun náà ló gbajúmọ̀ pẹ̀lú sọ́hìbù sírì Rasul sallallahu alaihi wasallam òun náà ni Hudayfa ibn Yaman Hudayfa yìí òun náà l'Ànábì ànábì yóò ti gbé kọ́ lọ́rùn tí pé kó lọ lè sọ fáwọn èèyàn ànábì ní kí òlẹ́kọ̀ mú àwọn àwọn báyìí mùnáfíkì ni wọ́n òlẹ́kọ̀ lè sọ fẹ́ẹ̀ kàkà àwọn sàhábà ridwanullahi alayhim wọ́n mọ̀ ibi ànábì sallallahu alayhi wa sallam kó sọ wọ́n fún Hudhayfa torí pé Hudhayfa òun náà mọ̀ sọ pé ànábì gbogbo fìtínà tí ó ṣẹlẹ̀ láti gbàtà ànábì sallallahu bá lọ tán títí tí alìkìyàmọ̀ fi dé onígbogbo ẹ̀rọ anábì sọ fún un kọ́nà anábì sallallahu alaihi wasallam anábì dárúkọ àwọn tí wọ́n sáájú àwọn fìtínà ṣùgbọ́n òwe fàbí lèman anábì òfin kọ́ ọlọ́run tó tó sọ nítorí pé fìtínà tuntun lélẹ́yìn náà òwe fàbí lèman látara ìmọ̀ tóun ti mọ̀ ipe àwọn eléyìí náà fi ni wọ́n òun náà ló fà ẹ́rí pé nínú ayà yìí nínú ayà tí wọ́n kà fún alánàá ọlọ́wọ́n bá àdìjọlá ní sawa'un alayhim astaghfarta lahum am lam tastaghfir lahum lan yaghfira Allahu lahum pé bákan náà lọ́rọ̀ wọn jà sí ó tọrọ àforíjì fún wa ní àbó tọrọ àforíjì fún wa ọlọ́wọ́n bá àdìjọlá òní foríjì wọn ìtumọ̀ rẹ̀ náà ni pé àforíjì òní sáǹfà ní fún wa ẹn tí àforíjì ọba ti wá ní sábà ní fún kò lẹ́tọ̀ọ́ kéyìn ó tẹ́kíní kéyìn ó sọ̀rọ̀ àforíjì fún wa nítorí pé kò kí ni wá òun náà ló fà tó fi jẹ́ pé òjẹ́ ìfà tí ẹnìkan bá kú nínú àwọn mìíràn fìdí àná sallallahu alaihi wasallam sọ fún òjẹ́ ìfà òjẹ́ ìfà ìkí ọ̀nà síla gbogbo àwọn mùsùlùmí wọ́n dìde láti pé káwọn kí ọ̀nà síla níbàámu pẹ̀lú nǹkan tó fi ń hàn síta pé mùsùlùmí lòun ṣùgbọ́n níbàámu pẹ̀lú tí Hudayfa mọ̀ tó dá lójú ipe mùnàfíkì ni Hudayfa ìkírun sí wọn la omi ń bẹ tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán tí wọ́n sin tán ẹ̀wọ̀n afura pé àárí ah, ah, Hudayfa òun ni wọ́n fi máa mọ̀ pé ẹlòmíì kí ah, ara mùnàfíkì náà lónà wà àwọn bàbá ànábì ìdúwà lọ́láì àlẹ́ ìhìn wọ́n a máa sin lọ́wọ́ bá àlejọ́lá pẹ̀lú al-khawf wa raja pẹ̀lú ìpayà àti ìrántàn sọ́dọ̀ lọ́wọ́ bá àlejọ́lá wọ́n yìí sì yí wọ́n yìí sì gbàtọ̀ jẹ àbíkọ́ gbára lé ìjọsìn fọ́lọ́wọ́ bá àlejọ́lá wọn ìsúnmọ́lọ́ wọn kọ́lá tó fi délé àwọn sàábẹ́ tó jẹ́ pé wọ́n ti rí sàtífíkéètì àlùjánnà tí ọlọ́wọ́ bá àlejọ́lá sọ fún àmẹ́bí sọ̀lá wa ni wọ́n àwọn al al-basharuna bil àtàwọn ní ìgbàlẹ́lẹ́ yẹ yọ tó jẹ́ pé a máa rí àdíjà ní sọ́láwà rẹ̀ òsàlá ń tọ́ka pé ọmọ àdìjánà lélẹ́ yìí sílẹ̀sílẹ̀ náà ẹ̀rù tó máa ń bà wọn ó máa lùkún ìkàtọ́ ọ̀rọ̀ sí ọlá àmì wọ́n ní a máa béèrè lọ́wọ́ ọ̀gbẹ́gbà ní gbogbo gbà ipe dákun ṣé ànábì ò dápọ̀ mi sínú àwọn mùnáfìkì nípa àwọn tí àwọn mẹ́wàá tọ́lọ̀ ọba àdìsọ́lá fún ní ìwà àdìsọ́ náà lóbìdí ta tó wá ní àwọn hadithi ní tó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ń sọ ń bẹ̀ pé ọmọ àlùjánnà ẹni tí ó kòkòrò ṣẹ̀rí ni ọmọ Ànábì kọjá Ànábì wà lórí òkè Uhud níjọ́ kan òkè oúnjẹ yẹn wá mí ń ṣe lẹ́sẹ̀ Ànábì ní ehìdá ya anábì ní ìrẹ́ òkè olù farabalẹ̀ ìnáma àríkà nàbí yọ́n wọ̀ṣàhìdán wọ̀ṣìdíkùn wọ̀ṣàhìdán àbí wọ̀ṣẹ̀hìdán anábì sallallahu alaihi wasallam ní farabalẹ̀ òkè olù ẹni tí ń bẹ lórí rẹ anábì ọlọ́run ń bẹ lórí rẹ wọ̀ṣìdí àti àwúbákù ṣìdí àti tani wọ̀ṣẹ̀hìdán àtàwọn méjì tí wọ́n ti gíní tí wọ́n kùkù ṣẹ̀hìdí àwọn méjèèjì wo ni òun náà ni Abubakar Umar wa tọ́lá àwọn olóyìn nìsín inú àwọn ọ̀sán tí ń tọ́ka fún wa ni pé ọlọ́wọ́n bá àlejò láti yọ́nú sáwọn lágbàáyé bọ̀ síbẹ̀síbẹ̀ náà ó tún máa segin ni ó tún máa sáká ẹ̀rọ tún máa bà wọ́n tó ń fi ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá àlejò láti fún wa. ọlọ́wọ́n bá àlejò láti sọ fún wa nípa àwọn mùnáfìkì nínú àyà ẹlẹ́ẹ̀kejì اللهم بارك لنا هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى يصدوا اللهم بارك لنا يوم نبي محمد صلى الله عليه وسلم àtiwà tí ń bẹ lọ́wọ́ wọn ọlọ́pàá ti sọ́lá ní àwọn mùnáfìkì àwọn náà ni àwọn tó máa ń sọ pé látún àwọn tí ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ẹ máa náwó fún wọn o ayé ní fuqara'i al-muhajirin àwọn tí wọ́n jẹ́ tálíkà nínú àwọn tí wọ́n ṣe hijira láti ìlú Mákà lọ sí ìlú àwọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu tí wọn ò rí lé gbé ó jẹ pé ni wọn a sì mọ̀ pé àwọn mọ̀nàbìkítà rí wọn àwọn náà ń ṣe bí ìgbà tó jẹ́ pé mọ́ọ̀mù nílà wọn ni kọ́dà àwọn gan náà fúnra wọn àwọn náà náwó àwọn náà ọba àdìsọ́lá ní owó tí wọ́n ń ná yẹn yóò padà sí kí ni yóò padà jẹ́ àbámu kan tó wá ọ̀gbìn ẹ̀sìn yá àwọn ń sọ fúnra wọn àwọn mùnàbìkì àwọn sọ láàrin ara wọn pé látúntìkú àdámọ̀ ní ìjà rọ̀sùlùlá ẹ má náwó fáwọn tí wọ́n ń dẹ̀ pẹ̀lú àdìsọ́lá wà lóòótọ́ láwọn ẹ má ṣàánú wọn ẹmọ́ fún wọn jíjẹ ẹmọ́ fún wọn mímu hátà yẹn bọ́ tó títí tí wọ́n fi tèmi tí wọ́n fi túká ìgbé tèmi bá pa wọ́n bí àbá jẹ wọ́n tí wọ́n bá rí oúnjẹ jẹ tí wọ́n bá rí légbé tí wọ́n bá rà sọ́wọ́ wọ́n padà tèmi wọ́n padà túká ní ànábì sallallahu alaihi wasallam eléyìí ìṣe àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bá jẹ́ ajẹ ní fani òun náà ni pé káfẹ́ ṣe kí ni káfẹ́ lo agbára ta ní ìkápátá ní ló jíjẹ nínú èèyàn láti ṣe kí ni láti fi tẹ́rọ àwọn tí ma ń ṣe lè àwọn ajẹ ní fani ipe ẹ̀fì àjẹ wọn ẹ̀fì fi pa wọn tí bá pa wọn dáadáa ẹ̀ka ẹbá ti rákì tí wọ́n tí wọ́n tọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ìlú àwọn lé lórí ẹ̀tí ń segí ni ẹ̀tí ní kápá lórí wọn nù so irú ọgbọ́n yẹn irú agbára yẹn òun náà làwọn ọ̀nà ti fi yẹn òun náà lọ́bẹ̀ segí ni òun náà lọ́wọ́ fẹ́ lò láwùjọ wa ta wà lónìí ẹ rí pé àwọn oníbídíà àwọn náà wọ́n fẹ́ lò irú agbára náà agbára ìkúnlẹ̀ mọ́ni ipe tẹ̀fà fi fi pa ẹ̀yìn lẹ́nu ọ̀fun ló jẹ́ súnà tó ló ń tẹ̀lé wọn tẹ́ bá ti fi ebi páánì sí débi débi rẹ èyí yóò pé wá yóò gbọ́ tẹ́ ẹgbẹ́ kó ṣe tẹ́lẹ̀ ní sanwó lẹ́ẹ̀kọ́ rẹ̀ tẹ́ bá ti dá lórí iṣẹ́ ẹ̀kún lówó lẹ́ẹ̀kọ́ má èyí yóò pé wá yóò mọ̀ tẹ́ kó ṣe so ọlọ́run bá àlejò ọlá ó wá ń sọ fún wa pé walillahi khaza'inu samawati wal ard ọlọ́run bá àlejò ọlá òun ló ní pẹpẹ ọ̀rọ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ ní pẹ̀pẹ̀ ọ̀rọ̀ gbogbo sánà pátápátá wà ní àrùn àti gbogbo ìsìn bẹ́ẹ̀ mẹ́lẹ̀ tòtọ́bá ti wá jẹ́ pé ọlọ́ọ̀bá àlejò ọlá lónìí tí èsì fẹ́ nìkan nínú àwọn wọ̀nyí ni wọ́n ní kápá lórí ẹ̀ tó ajẹ́ pé kò sí kankan kò sí ìnira kankan tí wọ́n lè kó báyìí látara pé kíni nítorí pé àdìsí ọlọ́run bá àdìsọ́lá tọ́lọ́run bá àdìsọ́lá ní bẹ lọ́run yìí ọlọ́run bá àdìsọ́lá ti pín tó oníkálùkù fún un oníkálùkù ní àdìsí rẹ̀ tí ó lò tí ó fi jáde láyé anabi sallallahu alayhi wa sallam anabi ní jibril alayhi salam anabi ife ẹ̀mí kan kò ní jáde láyé kò ní kú àtà tẹ̀sẹ̀tìmílá rífọ̀ ha àfìgbà tó bá dé kí ni àgbà tó bá parí àdìsí ẹ̀tọ́lọ̀ ọba àdìsí ọlá kọ fún àdìsí ẹ̀tọ́lọ̀ ọba àdìsí ọlá kọ fún nígbà tó pa àwọn màláìkà láti ike kan kọ àwọn nǹkan mẹ́rin nígbà tí ọmọ fi wà nínú oyún ìfẹ́ ti bèrè sí kìí àdìsí yẹn wà nínú tọ́lọ̀ ọba àdìsí ọlá ti sàkọ́lẹ̀ rẹ̀ tó kò sẹ́ni ipe òun ti dín náà fi jẹ rẹ̀ òun dín náà fi mọ rẹ̀ tó bá yẹ pé èèyàn bá nígbàgbọ́ nígbàgbọ́ èèyàn bá strong dáadáa tí èèyàn bá dín náà kan máyà kọ́dà ìlú ẹni báyẹn èèyàn tiẹ̀ ní èyí kọ́dà èèyàn ní bàjà epo dín náà máyà ìdí ó ti wà nínú àgbọ́ èèyàn náà ni pé ọlọ́wọ́ bá àlejò olóòfin òfin ti sábà bí àfìrí àríwísí yẹn kò sí àríwísí yóò dọ́dọ́ yẹn tó láti sọ̀rọ̀ ọba àríṣọ́lá ló wá ma ẹni tó yàn gẹ́gẹ́ bí ẹni tí ó fi ti sábà tí a ti ó fi dọ́dọ́ yìí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àwọn máa ń rò pé sábàbù wa òun náà ni ẹbí tá a gbà wáyé àmọ́ rò pé sábàbù wa òun náà làwọn tí a jẹ́ oníbàtàn sánmọ́ wa ẹbí wa àmọ́ rò pé sábàbù wa òun náà làwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ àwọn tí wọ́n jẹ́ alájọṣepọ̀ wa ìpè látara wọn òun náà láti ṣe kíni òun náà láti rí àrídìsí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àlejò láńgbà míì èèyàn lè gba ara jáde gẹ́gẹ́ bí bàbá èèyàn lè gba ara jáde gẹ́gẹ́ bí ìyá tọ́nà ọba àlejò lóòtù ní ti ọmọ yẹn sọ́dọ̀ wọn. kọ́dà lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíì gan ṣe láyé gan yóò mọ̀ láyé ṣùgbọ́n tọ́mọ yẹn ó ó ọlọ́wọ́ ló gbé gba ọ̀dọ̀ ẹlòmíì bóyá látara pé ọlọ́run bá lókè lọ́wọ́ ara ẹnìkan sí wọn tí ó mọ sí kíni tí ó mọ mú àìsí sí yẹn wá tí wọ́n fi tọ́jú ọmọ yẹn gbogbo ẹ̀ pátápátá náà ó wà lábẹ́ kíni ó wà lábẹ́ ọ̀dà ó wà lábẹ́ àdúgbò tí tọ́lọ́run bá lókè lábẹ́ sọ fún kárìkì sọ̀rọ̀ ọba àdìjọlá wá ń sọ léyìn fáwọn mùmìnì láti jẹ́ kí ìmánì wọn kó tó nílẹ̀ sí dáadáa pé tọ́mọ́láwò fúnlẹ̀ mọ́ yín tọ́mọ́láwò febi pa yín tọ́mọ́láwò fi àjẹ́ yín ẹlọ lè mọ̀ yìí pé wà lè láàyè ọ̀dà inú sàmà wà ti wà láàbù pẹ́pẹ́ ọ̀rọ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ gbogbo sọ́mà kálápátá ọwọ́ náà ọba àlejò lálẹ́wà ẹ́ àti sọ́mà náà ni àdìsí kí ó ń kálukú wá ti ṣe kíni ní sọ̀kalẹ̀ wọ́n fi sàmà ìrírí gbogbo wọ́n máa tó àdúrà àti sọ́mà òun náà láti ti ń ìyàtọ̀ náà ọba àlejò lásà àdéhùn rẹ̀ náà àti sọ́mà náà lè sọ̀kalẹ̀ fáwọn tọ́nà ọba àlejò lábábẹ́ sọ̀yàkalẹ̀ fún so ìlànà ẹni tó bá jẹ́ mọ́mí ní òdodo kígbàgbọ́ rẹ̀ bá sọ́ọ̀gì dáadáa ìwọ̀nba òun náà ni ó máa sikini òun náà ni ó máa gbọ́ fún ìwọ̀nba òun náà ni ó sì máa banú jẹ́ nígbà tí ẹni tó bá gbọ́ kàtẹ̀ nígbà tó bá sikini nígbà tó bá já kulẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lónìí wọ́n bá yẹn wọ́n bẹ́ lòmíì já wọ́n bá sọ̀tá látara orin sí ipé á bá ti súnmọ́ra wa tó yìí ó mọ̀ àlè ràn mí lọ́wọ́ bá ti súnmọ́ra wa tó yìí ó mọ̀ àlè bá mi wá tẹ́ bá ti súnmọ́ra wa tó yìí ó mọ̀ àlè pọ̀nà hàn mí tẹ́lẹ̀ yìí ó mú ọ̀rẹ́ ní àtọ̀ rẹ̀ ó mú ọ̀sẹ̀ ó mú já okùn ẹbí tí alábájá àkọmọ̀wúlò kòmọ̀láǹfààní kankan abẹ́rẹ́ ara rẹ̀ nìkan àbáwọn ọmọ rẹ̀ nìkan so látara bẹ́ẹ̀ ẹlòmí ò ti fi ni yóò ja okùn ẹbí látara pé ó ti fọkàn tẹ̀yà kan ewu ti bẹ́ẹ̀ ewu bẹ́ẹ̀ níyàn ó gbé alimusasbin ẹ̀ níyàn wá gbé títò kíni ẹ̀ níyàn ó gbé sábàbù títò kíni alimusasbin ọlọ́run bá àdìsọ́lá fẹ́ ní ìṣe sábàbù atẹ̀gùn ni

èyí ó sì rí ìrànlọ́wọ́ látọ̀rọ̀ rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ọmọ rí ẹ̀pàdé lè kàkà yóò sì ràn yà lọ́wọ́ ẹnìkan ẹnìyàn máa ń ń fá ọmọ ní kéwú ní lábújá ni ń bá yà ń bá ọ̀nà kan ń bá makaliki rẹ̀ rẹ̀ iṣẹ́ pé ń tajà kan ní kiri lọ́kọ́lọ́ ọkàn sí ìsọ̀ iná mọ́ báyà rẹ̀ kiri kó tó di pé ó fi kíni ó padà tó áwù lọ ẹni tí wọ́n sọ yìí nígbà tó yá ibi tí ń bá àwọn ọmọ kéwú bó ti pàdé pẹ̀lú ẹni sẹ́ńjọ́ kan ni wọ́n á ní à ó ní sàdúkèjì ni ọlọ́run ní sàdúkèjì lọ́wọ́ ọ̀dà mú sàdúkèjì rẹ wá kábà ó wá tẹ́ nígbà tí ó bá wá tẹ́ iṣẹ́ táwọn ọmọ olówó àwọn tí wọ́n lé èèyàn tí wọ́n lé fà tí wọ́n lè kánná tí wọ́n máa lé kiri ó sì bá ríṣẹ́ ó sì bá ríṣẹ́ ní nia ọwọ́ bá ríṣẹ́ ní nia tán ẹni ẹgbẹ́gbẹ́ ti sọ̀rọ̀ yóò tí wọ́n fẹ́ ló bẹ̀ ni pé ọwọ́ pàtàkì lọ́dún ti kọ́ọ̀sì kan ní us ọwọ́ pàdé pẹ̀lú ẹnìkan nínú àwọn olóṣèlú ìfẹ́dàkọ̀ rẹ̀ nílọ níbí ẹni wá pàdé rẹ̀ àwọn àjọ fún akíra wá ní àwọn ọmọ bóníọ́ ní àwọn ọmọ lọ nílẹ̀ lòun níbo ni ah ó wá jọ lójú wá ní ọmọ ta ní ọ̀rà ń ní sáré bàbá rẹ̀ bàbá àwọn sáré kiri bàbá àwọn ṣe ó wá jọ lójú ojú pé ṣe ni ṣe rí ìfẹ̀yìn kí ló fà nígbà tó jẹ́ pé ìtàtọ́lọ̀ ọba àlejò láti ẹni àlejò tọ́wọ́ ẹgbẹ́ ti ẹ̀kárí ìyàn bí ẹni kò sẹ́ni tó bí tí ó fi aṣọ pé òun bá ṣe kíni òun bá kẹsẹ̀ bọ́ so ilé ìlú túmọ̀ pé nǹkan tọ́lọ̀ ọba àdìsẹ́ lábá ṣe kíni ájìlìkì tọ́lọ̀ ọba àdìsẹ́ lábá ti kọ fún yàn tó láàsì yóò dọ́dọ́ yàn kọ́dà ó lè gba ọ̀dọ́ ọ̀tá yàn dọ́dọ́ yàn nígbà mí gan ọ̀tá yàn yóò ti sáyìn sí ìwẹ̀lẹ̀ sán pé nígbà tó jẹ́ pé ọlọ́run bá nígbà láti nira pé iṣẹ́ tọ́nà ọ̀rọ̀ àyè gbọ́dọ̀ jẹ́ ọlọ́run bá nígbà ní wàlíláì kájá ìsàmáwá ti wàlá àbù ọlọ́run bá nígbà òun ló ní pẹ́pẹ́ ọ̀rọ̀ ìsàmà àti lẹ́lẹ̀ wàlá ti nà lùmùnà àfìdínà láàyè kọ̀hún ọlọ́run bá nígbà ṣùgbọ́n àwọn mùnàfìkì wọn ò tẹ́gí ni nítorí pé ní tí ó jẹ́ lágbọ́yé nípa tá à ń tọrọ pa rẹ̀ kò sí lára wọn kò sí gbàgbọ́ lára wọn ìgbàgbọ́ náà ni ó ti fìyàn láti ìgbà yìí pé ọlọ́ọ̀bá àlùkò láti ṣe kíní ó ti fa àkọọ́lẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá ń tọrọ pa kádàrá fún ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá àlùkò lágbọ́ tò yóò kàn máa wò ó bí ìgbà tó jẹ́ pé kíní yóò mọ̀ wípé àbíyẹ́ fẹ́ ń fà lọ́nà so àìnímọ̀ nípa àìnígbàgbọ́ sọ́lọ́wọ́ bá àlùkò lágbọ́ yìí òun náà ló sọ kíni ló sọ àwọn di ẹni tí ò sí kíni ẹni tí ò lágbọ́yé nǹkan ni òye wọn òun náà ló ara wọn àwọn ń rò ní òbí ah, àwọn sí kíni àwọn lágbára láti dínà àríkìkì mọ́ àwọn tó jẹ́ òmìnir lọ́wọ́ sábàtì ní ti lẹ́lẹ́ ẹni tí wọ́n fún lóúnjẹ tẹ́lẹ̀ tí òfin ó wọn wọn sọ pé ẹ̀hẹ́n ti wọn lágbọ́yé nípa ìpìlẹ̀ ẹ̀sìn àgbọ́yé nípa ẹ̀sìn orílá-ńlá ni ìmọ̀ sórí fún yẹn púpọ̀ tí ẹ̀ bá lágbọ́yé nípa ẹ̀sìn yóò jẹ́ orí fún láyé tàwa ń bẹ̀ yìí yóò tún wá jẹ́ orí fún nínú àlámọ̀rí ẹ̀sìn ètò wájú ọ̀gbìn àti ìyáma látara tó kàn lágbọ́yé ẹ̀sìn ẹ̀ tó wá lágbọ́yé táwọn ìlúmí òmù tí ó lágbára látara kó ní kíni ó lágbọ́yé sí yóò kàn sọ fún níbi àà báyìí ló ti ẹkí nǹkan yẹn rí ó ti gbọ́yé àgbọ́yé sí yẹn ẹ̀rí pé yóò máa lápa níbi tí àwọn èèyàn yóò máa lápa níbi kíni níbi ọ̀rọ̀ sísọ wọn anábì sallallahu alaihi wasallam anábì ẹ̀ yòókàn tí òun fi dì í ọlọ́run bá fún ní kíni fún ní àgbọ́yé nínú ẹ̀sìn yóò gbẹ̀sìn tó bá ti wá gbẹ̀sìn yé ìgbésí ayé wà rọrùn fún un nítorí bá lé tó bá bá ó gbà ọba láti kíni tó wọn yóò gbà pé lílé òun òun bá mélòó mélòó ẹni tí ó tí ò ní ṣe kíni tí ò ní yóò di pátá ní kéfé á ah, agbọ́dọ̀ sí kí ni agbọ́dọ̀ rí ìkà yìí wà ní kọ̀ fóun tara tó ń wáyé fóun sí kí ni kó fi kọ́ ló gba Allah subhanahu wa ta'ala so ọlọ́wọ́ bá àdìsọ́lá ní àwọn mùnàfíkì tẹ̀ rí wọn ò sí kí ni wọn ò lágbọ́yé tòun tó bá ti wá jẹ́ mú ní òdodo kóun náà má bàa dàbí àwọn ìròyìn kóun náà má bàa nínú ìtọ́lọ́wọ́ bá àdìsọ́lá àìlágbọ̀yé àwọn a bá jẹ́ mùmínì àgbọ̀dọ̀ máa gbìyànjú láti gíní láti lágbọ̀yé wa yóò ràn wá lọ́wọ́ nínú ìgbésí ayé wa yóò sì wúlò fún wa lálẹ́ tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ẹ̀ náà ló ní ìdájọ́ ẹnìkan sọ mí yóò rí wọ́n tẹ́ mímọ̀ pé àwọn obìnrin nìsìn wọ́n ń ta ẹyin wọn ẹyin ẹyin tí ma ń jọma tóbìnrin ovulate tó yẹ pé òun náà ní wà máa tọ ọkùnrin tí fi jọma àwọn obìnrin tí ò sí ọkọ wọ́n sì kíni wọ́n sì ń tẹ ẹyin wọn <laughs> láì bí ẹ so wọ́n ti níye tí wọ́n wọ́n ti níye tí táwọn súdẹ́ntì tó jẹ́ pé wọ́n ti ó ti níye tán dẹ́ ó tó wá torí àwọn ọkùnrin náà tó jẹ́ pé àwọn ọkùnrin náà ń ṣe kíni àwọn ọkùnrin náà ń ta àtọ wọn pé à nígbà àwọn kan fi méjì owó ni ẹwà dẹ́wò sọ̀tẹ́ ìbá lágbọ́ yẹ́ ìsìn nìsìn tí ilé ìlú yóò pọ̀lù sí mẹ́rin ìwọ́n ta ẹ̀yìn rẹ ìwọ́n ta àtọ̀ rẹ wọ́n lè wọ́n lọ lè fi dégí ni wọ́n lè wọ́n lọ lè fi fatalize ẹ̀yìn mi tẹ̀rọ pé nínú ṣẹ̀rí àti tíráyì irú ọmọ onísìnyí pé ọmọ aláàlú àwọn àrọ́ ọmọ jìnnà irú ẹni náà nìsìnyí bá ó ní ìdájọ́ nínú fífíhùn láwọn nǹkan tó ní ṣe pẹ̀lú pé ká ṣe kí ni ká mú àtọ̀ ẹ̀ láàrin èèyàn kan káwá fi fatalize ẹ̀yìn ó ní ìdájọ́ inú fífi tó bá jẹ́ pé ọkọ àti ìyàwó tí wọ́n máa rì ní lẹ́dà ní halal ní irú àwọn ilé oníṣìn àgbà pé ọmọ wọn náà ni fọ́nà ìdá àwọn èèyàn tó ń ṣe é dé láyé tá a wà lónìí wọ́n tó ti láwọn kan náà tó ṣe pé wọ́n tó ń ra wọ́n tó ń bá àwọn èèyàn gbé oyún ó wàá mú àtọ ọkùnrin ó wàá mú ẹyin lára obìnrin wọ́n àtọ̀dọ̀ ẹnìkan tí wọ́n mọ̀ rí olówó àti kíni olówó e. sínú wíwà ti alábàáwí nígbà tí ẹ̀ lọ́ra jà lọ́jà <laughs> ẹ̀dá ní ẹbá òwúlé ìdá owó lè wó yó títí wọ́n ma wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ogun náà ló dájẹ́ bẹ́ẹ̀ n'inu wọ́n sì dìtáìdì pé káwọn para wọn àìnà ìfẹ́tò fìdí pẹ́lú ẹ̀mà alágbọ̀yé mẹ́sìn dídé wájú apára rẹ̀ nítorí wá sàn tòwájẹ́ sí àgbọ́yé tó ń rí ni pé ìnira tó ń rí yóò bí sí máa ń wo òkúnlẹ̀ ẹ̀lẹ̀ pé òkú tí ń jẹ̀rọ ẹ̀yẹ̀ tí ń jẹ̀rora ẹ̀mí wá bọ́ lára rẹ̀ kò wá ké mọ́ kò jẹ́ ó fi òpé ìrora ti sánù kò mọ̀ pé ó ṣe kí ni yóò fò láti ibì kan ẹ̀ lọ sínú kí ni lọ sínú bòmí ni tó yẹ pé ìtẹ̀mí ti kó tẹ̀síwájú ni struggle continues ni látara ìlágbọ̀ yìí lọ́sìn kò mọ̀ pé téèyàn bá ti kú tán ẹ̀ ó bè àdìde kò pé ó bè ìtàsí lọ́wọ́ ọ̀làwọ̀ náà ìdáàbí ti náà torí kìnnà làgánà ìmọ̀ọ́dún ọ̀rọ̀ àtàkùn lè háyè àkọlù nìkan ní pẹ̀láwọ́ adná ìdáàbí ti náà torí kìnnà tó wáyé pé bàbá bá ti kú wọ́n fi wálẹ̀ ló ti parí nù tàbá ti jẹ́ra tàbí kẹfún tàbí ìtànàmù làkánà ìmọ́tò rán àtàkùnlé ayé ikú tẹ́ ríhùn kò bá máa jẹ́sìn gbogbo àlàyé wọ́n láà yóò kàmà òsùn ní wàhálà ẹ̀bá ti fẹ́ pọ̀ jù pé mo fẹ́ sí mi jàre wàhálà wọ́n ní sàbí bá dàrú àǹkú lè ṣe yìí lẹ́yìn ìgbà tó bá wá gbé wa dìde tán wọ́n wá béèrè nípa gbogbo nǹkan lọ́wọ́ wa gbogbo nǹkan tá a gbá yé fè wọ́n béèrè lọ́wọ́ wa tọ̀bí rọ̀hù wọ kẹ̀bí rọ̀hù ìtókèrè àti tó tóbi ni jẹ̀lí ìlẹ̀hù wà àti rọ̀hù ìtò wu orí àti tá àforí kéré àti tó pamọ́ ni àti tó segin àti tó hàn sí wọ́n segin ni wọ́n béèrè lọ́wọ́ wa kó tó di pé nǹkan yóò yé e so ọlọ́run bá dìgbà láwárò yẹn àwọn mùnáfìkì pé àwọn mùnáfìkì yẹn ń wò sí kí ni ń wò lágbọ̀ọ́yé ni o nǹkan ò yé wọn ọlọ́run bá dìgbà láwá ní inú nǹkan tí ò yé wọn òun náà ni pé yaquluna la in raja'na ila al-madina àwọn mùnáfìkì yẹn wọ́n máa ń sọ lẹ́nu wọn pé la in raja'na ila al-madina tá a bá ti padà dé lùmọ̀dínà yàní lẹ́yìn ogun kan ní àwọn òkúta lẹ́yìn sọ̀lá wà lẹ́wọ̀ sálàm jà òní wọn ti wá ń pláàni ìpè tá a bá ti padà dé lùbàdínà là yóò kúrò jáde náà làázù mi nà làázàlì àwọn ní àlàázù àwọn mùnàbìkì àwọn ni wọ́n pera wọn ní sẹ́kínì àlàázù àwọn ẹni yìí àwọn èèyàn ńlá àwọn èèyàn pàtàkì wọ́n ní táwọn bá ti padà dé lùbàdínà àwọn táwọn jẹ́ èèyàn pàtàkì àwọn ò lé àwọn owó ní àlàázàlì àwọn tí wọ́n jẹ́ ènìyàn pẹ̀rẹ̀ àwọn nígbà pẹ̀lẹ́ lẹ́rù pẹ̀lú àwọn ènìyàn pẹ̀rẹ̀ ọ̀nà làwọn pàdé ànábì pápá jùlọ àwọn tí wọ́n dégínì àwọn tí wọ́n jẹ́ táríkà nù wọn nígbà pé ènìyàn pẹ̀rẹ̀ ni wọ́n á ti kí ni á ti wọn jáde ọlọ́run bá ti tọ́lá tó wá fún ẹ létí ilé náà ẹ̀yìn ra ní pípé èèyàn yìí ní èèyàn lá ní nítorí kíni nítorí nǹkan tẹ̀ẹ̀kan nítorí ayé lásán ọlọ́ọ̀bá àdìkọ́lá wọ́n ní walillahi al-izzatu wa li ọlọ́ọ̀bá àdìkọ́lá òun náà ló ṣe kíni òun náà ló ní yìí wa li rasulihi òjíṣẹ́ ọlọ́ọ̀bá àdìkọ́lá òun ló ní yìí wa تكون بعرض من من هذه الدنيوية الحياة الدنيوية àwọn tó pé ìdánpè ní gíní ìdánpè ní yìí òun ni ní gíní òun náà ní àwọn nǹkan ayé tàà kójọ yìí ọwà kọlé ńlá ọwà ramọ́tò ẹ́ ó ní gbogbo kalé ìrìtì àwọn tí ó pé ìdánpè ní yìí mọ̀ lójú tí wọ́n sáfí wò ní ìtọ́jẹ́ pé alẹ́sọ̀lá tó bá ní kó bá lè wọn ìyẹ́ ìsìn tí gbàtà bá gbé lórí wọn ni ọlọ́run bá àdìsẹ́ ọlọ́run bá ti fún ṣègbè nínú omi jẹ́ ẹ̀sán múlẹ̀ ayé gbọ́nà ọba àdìsẹ́ láti kórìíra àwọn ìgbèrí tó so ọlọ́run bá àdìsẹ́ ọlá nítorí pé ayé òwúlò kò jẹ́ kankan níwájú ọlọ́run bá àdìsẹ́ ọlá ọlọ́run kàn fílẹ̀ tí wọ́n kálukú ẹ máa lé ẹ máa lé káàkiri so ẹni tó bá lágbọ́ yẹ̀sìn tó bá jẹ́ mú mi ní òdodo ìtàwọn òdòdó nípa ní nínú àwọn tọ́tọ́lọ̀ ọba àdìjọ láti fún wa nínú àwọn tọ́tọ́ rí láyé kò ní ìdààmú rẹ̀ rárá kọ́lá kò ní kó wà lábàánú ibẹ̀ inú gbàgbẹ́ ṣùgbọ́n tí mọ́ni bá kéré yóò dààmú gbàgbọ́ tó ń fún náwó tó jọ̀nà ọlọ́ọ̀bà àlejòlá yóò tún máa dá òtún ẹ̀mí rẹ̀ gbèsè yóò ti wọ̀ náà báyìí ká àbíru ti náwó sí wa ní o àríwẹ̀ láwùjọ wa torí olówó olówó kan ti máa rẹ̀ máa léyà olówó kan ti máa rẹ̀ léyà báwọn ti so látara àdélé yìí sí àwọn arẹ́lẹ̀ òdì máa sọ pé ah, wọ́n wá ní lágbájá yóò wọ̀ náà lárúgbó ọ̀gá ti nígbà tó jẹ́ pé òun náà fi gíní òun náà lágbọ́yé inú ẹ̀sìn ibi tí ìlú gangan òun náà ní kíni níbi ìgbàgbọ́ ló wà àti ìmọ̀ tọ́lọ́wọ́ bá sọ pé òun o òjíṣẹ́ ọlọ́wọ́ bá òun ló ní iyì o àwọn àwọn ní àwọn mọ̀mìnì tí wọ́n gbà fún tó ní ni wọ́n ní yìí kan máa jẹ mọ́ kọ́lá kejì ó pa wọ́n kọ́lá kó jẹ ọ̀sán ẹ̀ kó wọ́n bá tààrọ̀ mọ́ wọn lóògùn ìgbà tó bá jẹ́ pé wọ́n jẹ́ ẹni nígbàgbọ́ wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò ni òun náà ní iyì ọjọ́ ìgbìdà ìrìn àmà jẹ́kùn jẹ́ pé pàápàá èrè jẹ́ òun náà ní kíni òun náà ní kíni wà jẹ́ nàtọ́wà jẹ́ ìgbìdà ìrìn àmà ọmọ tó sí àmìnà ọ̀rọ̀ ìgbìdà ìjẹ́ nàtà pọ́kàtàl tí ẹ̀ má ti wà jẹ́ náà tọ́lọ́ ọba àdìgbò láti ṣe tó ṣe kíni tó yẹ báyà kó níbi tẹ̀lé yìí òun náà ló máa wá jẹ́ kí ni òun náà ló máa jẹ́ tágẹ́tì ìgbẹ́ tó bá jẹ́ òun yóò lò tí ayé bá bá bá fẹ́ nílé ayé yóò máa jẹ́ kí ìmánì rẹ̀ òun gbogbo gbà ìpèsè ìmánì ìgbàkan sáàbí yóò mọ̀ pé ilé ayé yìí nígbà díẹ̀ náà ni tàbá ti kó bẹ́ẹ̀ ẹ́ kò sí nǹkan tó kù lẹ́yìn rẹ̀ ju ìgbádùn lọ kò ní jẹ́ kí á jẹ á àbí wàhálà ilé ayé kó wá sí kí ni kó wá kọ́ ba àwọn ìjọ̀gbọ́n nígbà tó wòye nípa ìgbádùn ayé àti ìyàtìndẹ̀ láyé wọ́n ní kúlù nàìmí dúnà ìjẹ́nà fàhúwá hàpìr wọ́n ní kúlù nàìmí dúnà ìjẹ́nà gbogbo bá tẹ́yà bá gbádùn láyé tí ò bá ti sáré ìjẹ́nà bẹ́ẹ̀ fàhúwá hàpìr ìgbádùn tó yẹ pẹrẹ ni kí láǹfààní ẹ̀ sọ̀gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní wọ́n kúlù àdáàbù gbogbo ìyàtọ̀ bá jẹ́yàn láyé kó jẹ́ ìyà kó jẹ́ ewé yá kó jẹ́ ìyà kó jẹ́ kọmọkọ́ méje rẹ̀ ẹ̀yìn júnà náà tí ò bá ti sínà ń bẹ̀ tó bá ti jọ ògbédà kì á máa fàhúwà yẹ sí ìyàrá ń pẹ́ ni òun àlọ́ máa tó jẹ́ pé àrẹ́mì sallallahu alaihi wasallam àrẹ́mì tó bá ti jọ ògbédà kì ọlọ́wọ́ àti sábà ọlọ́wọ́ abẹ́ ìlọ́wọ́ rẹ̀ pé ìlú gbádùn yìí yóò ti ẹ̀mọ́tán pè ní gàdùn wọ́n tún wá ní sálọ lè mú ẹni tó jẹ́ pé ó di àjù láyé tọ́wá wà jánà wọ́n wà ní sálọ mọ́ wọ́n abẹ́ ìlọ́wọ́ rẹ̀ fàyà tó jẹ́ láyé tí ó di àgbẹ̀sán láyé yóò ti ẹ̀mọ́tán pè ní yà ṣùgbọ́n jẹ́ pé gbogbo ẹ̀ náà gbogbo nǹkan tó bá ti jẹ́ ìyá abẹ náà fúngbà díẹ̀ ni sòtún yẹn bá wà fara da ìyá nítorí ìgbàdùn tọjọ́ ìgbéra kìyàmà irú eléwọn irú wọn náà ni wọ́n ti kíni irú wọn ni wọ́n gbọ́n àwọn ọmọ jẹ́ tó lágbọ̀ọ́yẹ̀ sùn ṣùgbọ́n tẹ̀yẹ̀ máa lè òde fara dàyà láyé ìgbàlá ayé lóta fẹ́ gbá ní pé owó ọkọ̀ káàkiri àmọ́ òde gíní káàkiri àmọ́ ọgbọ́ irú wọn àwọn náà ni wọ́n ti gíní àwọn náà ni ó jí àtúwájú ọ̀gbẹ̀dà sí náà láyé so àwọn mùnáfíkì ó mà wọ́n yà láìnà kan wọ́n mọ̀ pé ọlọ́run bá àdìsọ lálọ́ ní yìí wọ́n mọ̀ kó jíjẹ ọlọ́run ló ní wọ́n mọ̀ pé àwọn mùmìnì àwọn náà yìí tó àìsàn bá yà láìnà kan tó àìsàn máa mà ní àwọn náà ò ní ṣe kíni wọn ò ní mú ojú ọ̀nà ojú tí wọ́n mú pààyàn ẹni mọ̀ pa àwọn náà ó tẹ̀lé ojú ọ̀nà àwọn mùmìnì ọlọ́run bá àdìsọ láwọn

irú wá ògiri wá náà àtẹ̀yẹ́rí àtẹ̀yẹ́kú gbogbo náà ni ó segin ni àwọn náà ó sáré jáde ọlọ́run bá àdìkọ́lá wájú ayọ́ ẹlẹ́bí ní àmànú ẹ̀ẹ́dẹ́ gbọ́lọ́wọ́ bá àdìkọ́lá gbọ́ ẹni gbàgbọ́ bìjẹ̀mí àkáàdì gbogbo àwọn oníkun bàbá pátá òun náà lẹ́ni gbàgbọ́ sí ẹ̀sì wà nínú àwọn tí wọ́n segin ni àwọn tí wọ́n ti tẹ́ẹ̀rẹ́ pẹ̀lú pé wọ́n tẹ̀lé ohun tí àdìkọ́lá wà ní nítorí pé àwọn náà ni ó yé àwọn náà ni ó yé ọ̀nà olópa tí ọ̀nà olópa tí ó jẹ́ pé àwọn ni yé òun náà ni pé àwọn náà ni wọ́n nígbàgbọ́ nípa kíni nípa yawmul qiyamah àwọn gbà pé ọjọ́ kan bẹ táwọn ó gbẹ̀san nígbà tí bẹ́ẹ̀ sọ fún ẹ̀yìn nìsín ìdẹ́yìn ó ṣe kalẹ̀ tí ó rẹ̀ ẹni tí bá ti gbà pé ọjọ́ kan bẹ tí òun ó rẹ̀ àbùkátà ọlọ́run bá àdìjọ́lá ní la tulhikum amwalukum wala auladukum an dhikrillah ọlọ́run bá àdìjọ́lá ní ẹ má jẹ́ kí àwọn dúkìá yín àwọn dúkìá tẹ́ ní ẹ má jẹ́ kí ó kó àìrójú bá yín ẹ má jẹ́ kó mú yín bízì débi pé ẹ wà á sá ìrójú kò níbi ìrántí ọlọ́run bá àdìjọ́lá wà auladukum àtàwọn ọmọ àwọn nǹkan tí máa ń kó rojú báyìí láyé àìrojú báyìí láyé tá a wà yìí kò sí ìtótó àwọn méjèèjì dúkìá tẹ́ ẹ bá ti lówó èyí ó tún máa wá kí ni yóò máa wá fìtínà ẹ̀rọ bí àti ìjòkó jẹ́ jí ara ẹ̀ níbi ráyìí tí wọlé tí ń di ọdún jẹ́ gíníkan ó rí owó lálàkà ní ìgbà náà máa pé ọmọ ẹ̀ka ra ọmọ ẹ̀ka ti ìjọba yìí ẹ̀wọ̀n owó lè wá lówó lọ́wọ́ èyàn ò ní ṣe gíní àwọn yorùbá máa sọ pé tí yorùbá tó bá bọ́ máa ṣe ògbọ́dọ̀ máa ṣe kí ni ògbọ́dọ̀ pálákàrà tí yorùbá tó lọ́wọ́ ètò rẹ̀ ni tọ́lọ̀ bá ti láti rí díẹ̀ nísìnyí eréṣiríṣi nǹkan ìgbà náà máa pé àtàmì pàtàkì tẹ́lẹ̀ tó rí sí kankan ká aṣọ yìí pàrọ̀ ọwọ́

ẹmọ́jọ́ sáàkọ́ ìrúbà yíò ẹlùmí ìbẹ̀ ní ìsájọ́ ma kí ọmọ mọ́sálásí àti ìmọ̀dédé bá ti wọ́n bá ti jọ kí ọmọ mọ́sálásí wọn sájọ́ sí ogé ẹjẹ́ kọ́lọ̀ ń bà sí títán tọ́lọ̀ ma kọ́kọ́ bà sí díẹ̀ díẹ̀ ní ẹ̀sì ma díẹ̀ díẹ̀ olùkọ́kọ́ ma wá àwọn tí olówó ńlá kan olùkọ́kọ́ ma tẹ́ pé ẹnu ṣúṣẹ́fẹ́ kan báyìí níbi ìwọ̀n mọ́sálásí díẹ̀ díẹ̀ lọ sọ́gbà <laughs> tó bá padà yá ẹ̀sàn rí pé ẹ̀ẹ́dì mọ́sálásí mọ́rin yóò ti máa wo pé wọ́n máa tó tẹ́gbẹ̀ ẹ̀ túláàtì tó láti bẹ̀ẹ́ tó ẹ fara kanra ẹgbẹ́ jẹ́kẹ̀ ẹgbẹ́ tó ẹ fara kan àwọn tálíkà tó náà rí bẹ̀ tẹ́lẹ̀ tó owó ní máa ṣe bẹ́ẹ̀ yóò mú yàn ẹlòmí ń bẹ tó jẹ́ pé nígbà tó ń bá dé ẹ̀rí tẹ́lẹ̀ ọ ẹ̀ ti tẹ̀lé mọ́tá yóò kírun yóò ṣe tìlá ọdún ìgbàlá yóò ṣe àgbà yóò kàn mọ́ kí ní mo kàn mọ́ yòó díẹ̀díẹ̀ ó ti kírun lásìkò náà léwu pé ọ̀nà tí a ti Ah, ọlọ́mùsá ọlọ́mùsá ọmọ wa ni olóògbé yóò tún mọ̀ sọ pé ah, ọlọ́mù ah, nìkan ló lè sànú àwọn àbíkẹ́ sànú ara yẹn. tó jẹ́ pé owó yẹn nísìnyí kó o bá ti pọ̀ tó tán padà wá sọ pé wọ́n ló lówó jù ní gbogbo ayé tó o bá kú òfìlẹ̀. ẹ wà lẹ́nu mi bẹ́ẹ̀ tó pé yóò wá sí owó fún pàtí títẹ́ pé àwọn ọmọ rẹ̀ gan ẹ̀ ń wò sí ní

ó ti ní ẹ̀sìn ìdégé ní ẹ̀sìn kó bá ìjẹba ìdí wàhálà àti dàrámù àti dàrá àti gbogbo ẹ̀ ó sàgbà gbogbo ẹjọ́ nítorí kíni nítorí ọmọ ọlọ́wọ́ bá àdìgbọ́lá ní wà áwòlá àdìgbò yìí àtàwọn ọmọ yìí ẹgbẹ́ méjì tẹ̀lé ra wọn ṣebí tó ń kàlùkù wa bá ṣe wà yìí sìn tá a bá wo kó kàlùkù náà bí ìgbésí ayé rẹ̀ síwájú ká tó márì ká tó kíyàwó àmọ́rú láìpẹ́ àmì ìgbìyàwó bẹ́ẹ̀ lọ́dún náà ṣe wáyé tí òbá ní ju owó díẹ̀ lọ́wọ́ pé ìmọ̀ bí ṣe mánéjì ara mi ṣùgbọ́n tó bá ti kéde níyàwó tó bá ti kó lọ́mọ kò ṣe ṣe máa wò èyàn máa ṣe kí ni èyàn máa tọ́gù èyàn gbọ́dọ̀ wá jíjẹ èyàn gbọ́dọ̀ wá mímu fún wa. tó bá yá awọ awójẹ awọ mímu tó bá yá yóò tún di pọ́ mọ́ ṣe ni yóò tún di pọ́ ọmọ bẹ́ẹ̀ lọ léwé ọmọ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá nìkẹ́lá wá ní tẹ́ ẹ bá ṣe ń ṣe wàhálà lérí ọmọ yẹn ẹ má jọ ṣe gíní ẹ má jọ mú yín sáì lójú kò níbi ìrántí ọlọ́run ọmọ tẹ́ rí yẹn anábì sallallahu alaihi wasallam anábì ròyìn ọmọ nínú àdúgbò kan anábì pe ọmọ ní màjìbánà màjìbánà kan màbàkàlà anábì ní ọmọ tẹ́ rí ọmọ máa ń sọ ní dodo ẹ̀rí yọ̀bọ́ ni ẹ̀wọ̀ ẹ̀lákùn mọ̀tẹ̀ bọ́ sọ ní o àbí ẹ̀yìn mọ̀tẹ̀ sá sọ ní o aṣọ ń bẹ̀rẹ̀ ọdún àyíkọ̀ lọ́sẹ̀ máa sọ ọmọ kékeré o <laughs> so àdébìsọ̀láwà lè sọ́là ní ọmọdé ẹ̀rí ní máa ń sọ ìyàbí yóò ẹ̀tọ́ ẹ̀kọ́ dìde kó jagun sójú ọ̀nà ọba àdìjọlá ẹ̀tọ́ ẹ̀kọ́ sẹ́yìn àjò ẹ̀yìn torí tọ́lọ́run àbí torí yóò wò pé tọ́ nígbà tó ti lọ́mọ lé ọmọ yóò mọ̀ tò náà ló fà tó jẹ́ pé ọlọ́run bá àdékẹ́lá sọ fún amóbi fi ọmọ tẹ́ ríhun àti dúkìá tẹ́ ríhun ni fìtínà ni àdáwò lọ́mọ ọ̀rọ̀ ti fún yẹn wọn náà nàbí sọlá àwọn àlẹ́ ọ̀sẹ́lá anábì jọ́ka anábì wà lórí nùbà ìkànnì àwọn ọmọ màlẹ́bí hasan àbí hussein ni wọ́n ń bọ̀ wá bí ní ànábì wa sọ fún wa káyà fún àwọn sàbẹ̀ ká tọ́lọ̀ ń sọnù o innama amwalukum wa auladukum fitna ẹ̀rì ànábì ní mo rí ọmọ wọn tí ń ṣubú dé dìde ara àwọn òṣèkìní ara àwọn òṣìgbàmá wọ́n mọ́ sí máa rí nù ń bẹ ọmọ tí ò sí rí òun yóò pọ̀ ìrìn sí ọlọ́ọ̀bà àlejọ́lá ń wọ́ ma ṣe ló tó fi rọmọ bí yóò máa ṣe wàhálà wọn lè kálọ̀ bìkan wọn lè kálọ̀ bìkan wọn wà á sàn débi pé nítorí pé wọ́n mọ̀ ó sì sàn jáde kó nùsùlá ẹlòmí eré òkè ni wọ́n lò kálọ̀ ẹlòmí kó kálọ̀ lọ yá ọ̀sán ẹlòmí kó kálọ̀ lọ yá ọmọlápẹ̀rẹ̀ ẹlòmí ìbẹ̀gàn ó sọ dìdì lójú ayé wọn kò máa jó ó pọn kí ní kàtẹ́ kó máa jó kó ń kó máa jó ọmọ náà ní wà wá eríṣiríṣi ni ẹwọ́ àlọ́ nítorí ọmọ ọmọ tí ò tí èyí ó sì lè mọ́ ìrọmọ ọ̀gá ẹ̀rọ ní ìfẹ́ ó ti wá rọ́mọ ọ̀hún wà lọ́mọ ọmọ kọ̀tínì rí ó tó wá rí dá ó tó wá di pé ó fẹ́ protect ọmọ yẹn ó fẹ́ ṣe bọ́mọ òun òṣèlú kún kékeré ó fẹ́ ṣe bọ́mọ òun òṣèlú yóò ṣe dàgbà yóò ṣe ga yóò ṣe yá ọmọ ní ọmọ ní kò sí tẹ́lù tí ò lè wọ̀ nítorí ọmọ ọmọ àwọn alábàálé gírísì tó bá dé bẹ́ẹ̀ ẹ́ kò sí ìgbà tó wà lọ tó bá yẹ pẹ́tọ̀ àwọn ọmọ mi náà ni fọ́nà ẹ̀ nìkan ẹ̀ níjọ́ nígbàtàgbà kéèkéé tó bá tọ́dọ̀ látọ́dọ̀ àwọn afáàtàn yẹ̀ kan báyìí wà ní àwọn ẹ̀tí ò sí lórí ìsìláàmù nípa tí wọ́n á bèèrè pé ẹ̀rákùn ọmọ mi tó wà ní kìíní ẹbá mi wò bí wà pé sábà ń ní ẹ̀ fún ẹ̀kọ́ <laughs> ẹ̀lá kan bá mi wó ọmọ ohun kí ní kan ọlọ́rà ah, ẹ̀bá yẹ́ báyìí káà ah, kò sí ìgbà náà wà lálàáfíà <laughs> èdè wà ní wà ní wà lálàáfíà tó gbogbo àwọn nǹkan yẹn ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé ọmọ ọmọ ibi tẹ́lẹ̀ omi tí ó ti gbé lórí yóò bá dé yóò bá dé tí ó ti gbé tí ó fi jáde kó rẹ́sì ni nítorí ọmọ ẹlòmí tí ó ti bá dé tí ó fi tẹ́lọ̀ ọ̀hún òní jáde kó rẹ́sì àmọ́ yóò máa mọ́kànmọ́kàn ni nítorí pé nítorí pé ó fẹ́ sọ́mà àṣà olè ìwé ọmọ náà àkòyí sí kó tó segin náà kó tó segin yóò wá mọ̀ àrọ́ yóò mọ̀ segin yóò mọ̀ mọ̀ papọ̀ mọ́ dúkìá rẹ̀ nítorí ọmọ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá wa ń kìlọ̀ fún wa pé ẹ má jẹ́ kí ọmọ yín àti dúkìá yín ẹ má jẹ́ ó segin ẹ má jẹ́ ó pa ìrújú bá yín kó níbi ìrántí ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ni wọ́n máa yẹ fàál dáàlì ẹni tó bá wá ṣerú ẹ̀ lẹ́yìn ọmọ àti dúkìá tó bá jẹ́ kó kó àìrí dúbà kó níbi ìrẹsì ọlọ́ọ̀bà àdìjọ́lá ọlọ́ọ̀bà àdìjọ́lá nípa òlà àdìjá òun mo lọ sọ ìrú irú àwọn yíhun àwọn náà ni wọ́n sófò ayé ni wọ́n wá wọ̀ wọ́n sófò láyé ni wọ́n wá wọ́n kàn wáyé àkànnì àwọn àgbèrè àwọn lùsù torítorí pé àwọn ọmọ ẹ̀ àti dúkìá rẹ̀ nìkan ó yẹ kó wọ́n jẹ́ irinṣẹ́ tí yóò fi ṣe kí ọlọ́ọ̀bà àdìjọ́lá ni ẹ̀rì pé tòun ti bí àtìwọ́n láti sọ láwọn ọlọ́run tó wọ́n wà yìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá àlejò ọlájọ́ yé wa àtànàbí ọ̀sọ̀láwọ̀ ọ̀sọ̀lá pé àwọn méjèèjì yẹn náà wọ́n tún lè jẹ́ ìsábà bí dáadáa fún ìrẹ́jọ́ ìdàlù ìyá mọ́ àbí nígbà tánàbí sọ̀láwọ̀ ọ̀sọ̀lá tánàbí júwe àwọn kí ni ó máa tẹ̀síwájú nínú iṣẹ́ òkú gbà tó bá kú ànábì tó ṣe kí ni ọmọ tó tọ́ tó tọ́ tó jọmọ dáadáa tí òde kò kọ́ ní pẹ̀lú ìrántí ọlọ́run bàlẹ̀ ìjọlá tẹ́bí inú náà nàbí sọ̀lá wà lọ́sọ́ náà ròyìn òun náà ní sọ́dà kọ́tìn jáàríyà sàárà tó ń ṣe kalẹ̀ tí ń ṣe kíni ní wọ́n ń tẹ̀síwájú kí ni ó fi ṣe sàárà tẹ́bí dúkìá náà kò jẹ́ kí dúkìá yẹn tó ṣe kíni kó ń pa ìrújú bá ó yọ tọ́lọ́ ọba àti ìjọlá bẹ́ẹ̀ ó yọ kalẹ̀ àníbi sọ̀lá wà lọ́sọ́ náà àtẹ́bí ní kò sì mọ̀ tó jẹ́ dúkìá rẹ̀ ọmọ ènìyàn máa ti jẹ́ dúkìá jẹ gẹ́gẹ́ inú àwọn owó yẹn ìlú wà látàájì dára láti rẹ̀ táwọn owó táwọn láti wò tó òun làwọn pẹ̀lú wa bẹ́ẹ̀ ni irú ilé ìlú sí máa lòlù wà rà owó àwọn tí ó jogun ni tó bá ti kẹ́rẹ́ ní ìrà òkúta anábì sallallahu alaihi wasallam anábì ní èyí tó jẹ́ owó ọmọ ènìyàn òun náà ni èyí tó ti dégíní èyí tó ti jẹ́ tó ti dégíní tó ti wà lára rẹ̀ aṣọ tó ti wọ̀ tó ti kí ni ó ti gbó òun náà ti tẹ́ aṣọ tí yàrá kalẹ̀ ní ti pé ṣe àlá èyí tí wọ́n ti bá mi lọ kalẹ̀ ó ti kí ni kàn sí kò sí ìdí tìyàn o nítorí pé láti tó bá tó nìkì aṣọ ń wọ́n fún yàn ẹ̀rọ ní wọ́ so àníbi wá ní àti kí ni àti owó tó ń sàrà tó bá ti ti wájú ìtò ti nánú dúkìá tó ti ti wájú tó lọ ní ti kí ni tó lọ ní bá àníbi ẹnu náà nǹkan tó ti kí ni nítorí jẹ́ sí ìyẹn náà ẹ̀rí tó kú kí làwọn ti pè é máa lò wá lọ́ta owó àbùkù òjò ògùn ni àbẹ̀bí ní talẹ̀ tó talẹ̀ talẹ̀ tó fẹ́ràn owó àwọn tí ó jogún ju owó tiẹ̀ lọ nínú yìí kò yá àwọn tàbí àbẹ̀bí wájú yìí wọn pé owó tí ní gangan òun náà ní gbogbo ìjẹ́ ti náà wò ẹ̀rí tẹ́ kó tẹ́sì onífàtọ̀ ìbéèrè ti mẹ́rin tó bá tẹ pásọ̀tù tán ó tún ní kó tẹ fíìnì tó bá tẹ fíìnì tán ó tún ní kó gbé sójú rẹ̀ ó tún ní wájú gbójúlọ́lẹ̀ ẹ́ nítorí owó sórí gbogbo ẹ̀bá rẹ̀ nìyí máa bèèrè wà ọ̀tà owó àwọn tí ó di okun rẹ̀ ni tó bá ti kiri tó bá ti kẹ́rẹ́ tó látara ìdílé ìfò náà ló bá ti jẹ́ pé kí ni ó yẹ kí ni gbìyànjú láti tẹ̀kí ni láti lo àwọn nǹkan wọ̀nyí sọ́nà tí ò ní jẹ́ kàtàrà fún ẹ̀ àbẹ̀lọ́wọ́ àdìsọ́lá tó sà fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ ọlọ́wọ́ àdìsọ́lá tó fi hajj nìsí náà wọ́n nílò dárí kan fọ́lù àlẹ́ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك